إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا وخبر ما ó ní ọba tó ní agbára tí ọmọ ṣe tó wùdọ́ àdínde. a ní àdínù náà mú àwọn ètò ọ̀rọ̀ ẹ̀ náà ni ọlọ́pẹ́ ní máa níbi ìyàwó bí ọlọ́pàá ní alágbára sí yóò níjọ àdínde ìjọba wọn pẹ̀sán sẹ́ńpà lóko ìsẹ̀mí yẹn onáàdé ọlọ́wọ́ àkùnrin àlẹ́yà àbẹ̀lẹ̀ àṣọ oníbàárẹ̀ tó fi owó náà àyà àtàdúnyà wálé àṣọ ọ̀dọ́fẹ́ yóò ń bọ̀ àmọ́ pàọ́. lọ́lá fi sẹ̀mí ti di ayé tí ò ní pẹ́ pìn ṣùgbọ́n ìsẹ̀mí àdìyámà tàbí ilé lólórí ilé òṣìṣẹ́ wúdù lọ́yẹ̀ ká máa ṣiṣẹ́ bọ̀. ó pẹ́ ẹ̀dájọ́ bí ọ̀gùn bí onídàájọ́ bí àṣìbà ìjọba ìpín ìṣẹ̀lẹ̀ tó súnmọ́ láti ṣẹlẹ̀ ní ìṣẹ̀lẹ̀ tó súnmọ́ láti ṣẹlẹ̀ ní àti mẹ́rin ẹ̀wàá nínú Kùránì ẹlẹ́ẹ̀kẹrin ọlọ́run yọ ọ̀rọ̀ ìlà ọjọ́ bá gbé ọbẹ̀ nínú ẹ̀dẹ́ tí ọmọ kù náà rí àtẹran àti ẹ̀mí gbogbo òdìdè padà. ẹlẹ́ẹ̀karùn nínú ọjọ́ tó lọ pé ọjọ́ àti ọjọ́ yọ̀ọ̀nù dì nìyí ọjọ́ àti káàkiri yóò mú kàbáwò ọjọ́ tó yẹ pé òfò ńlá ní ọ̀sẹ̀ ti káàbìrì nípa pé àyè tí ìbá dé sí láti jẹ́ náà alásùnmọ́ rẹ̀ ló kó tọ̀ ọ́ jẹ àyè tí ìbá dé sí láti jẹ́ náà ọ̀sẹ̀ dáadáa alásùnmọ́ rẹ̀ ló wà kó olùkọ́ sèyí ọ̀nà bàbá lórí nìyẹn ọjọ́ òfò ńlá ọjọ́ ìfìlẹ̀ ọ̀dẹ̀dẹ̀rẹ̀ ẹlẹ́ẹ̀kẹfà kámẹ́rin bá lánàá iná ni kàlá yàwó tàlà ọjọ́ pàdé ìpàdé pẹ̀lú ọlọ́ọ̀bà àdìgbọ́lá àwọn ọmọdé ìpẹ̀jọ́ pàdé ọlọ́ ìpàdé pẹ̀lú àwọn tá a jẹ́ gbèsè tí ká dùkọ́ ọmọ méré ìpàdé pẹ̀lú àwọn tá a ṣàbòsí sí ìpàdé láàrin àwọn mọ̀lẹ́kà àtàwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ìpàdé láàrin àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn tàbí ìpàdé láàrin. olórí adama alẹ́ sàlátọ̀ sàlá orí ẹlẹ́ẹ̀kẹfà yẹn ìlànà síláàmù tàṣímẹ́lì wà lórí ẹ̀. ẹlẹ́ẹ̀kejì nínú ọlọ́run. إنما المرء حديث بعده فكن حديثا حسنا وعلا أبا واجب إليه لغة من منصور عليه إنما المرء حديث بعده أما يدين ينظر إليه بابا بكاو nti mo wòle sọlọ dúró ẹ lẹ gbàdọ wà kùsì mẹrẹ wọn ìtẹ́lẹ́ o ní ọ̀rọ̀ gidi fáwọn èèyàn tí wọ́n ń ṣàkíyèsí ẹ̀jẹ̀ ń sọ̀rọ̀ kó lè ní ìtẹ́lẹ́ sọ̀rọ̀. gbogbo ìmọ̀ pátá gbogbo aṣíwájú pátá lọ́lọ́run pè pẹ̀lú àwọn ìjọ rẹ̀ bá aṣíwájú bá jẹ́ mẹ́fà tí ẹ̀ sì wà ní pàdé mẹ́náà aṣíwájú àkọ́kọ́ tọ́kọ́ kó bu ọjọ́ ń kótó báwọn wá tó sí lẹ́yìn aṣíwájú kejì kó lóòótọ́ àwọn tó yẹ pé àkọ́kọ́ ń dásíwájú fún wọn tó wá jẹ́ pé ìlú ni wọ́n tẹ̀lé àwọn olùkọ́ lè yẹ lọ títí kí èké nìkan yìí. lẹ́yìn tó sọ àwọn àdìsọ́lá lóbi sọ ẹkún bàbá tó ayé àbọ̀rá bàbá yìí ìdá iná ní kúlẹ̀ kúmọ̀ tó ń ṣẹ̀dí wàjú iná ní kàdá àwùlá ṣẹ̀dí ìdá bóyá ọ̀rọ̀ ṣe ní láti kí á mọ̀. Nígbà tá a bá ń fa lórí bí àmì ìkókò lọ́dọ̀ ọ̀kan, ẹ tí ó dára àbùkù Òun wí fún yẹn ẹ̀gbọ́. Tí wọ́n náà wá ń takò àwọn kan náà wà nínú rẹ̀ sọ̀rọ̀ náà. Àná ìgbà gbọ́ ẹ̀kọ́. Yá sórí yóò mọ bẹ́ẹ̀ ní ìjọ ọmọdé mùsùlùmí tó mọ ọmọ ta kò rárá o ètò ìsìlámù gidi lójú o tó ti ń bá ìlú ìgbèrú láwọn ṣẹlẹ̀ wọ́n máa pe ìsọ̀rí sọ̀rí àwọn aṣíwájú àwọn èèyàn mọ́tò àwọn ìjọ Musa mọ́tò mọ́tò lẹ́nu Musa àwọn ìjọ Isa mọ́tò lẹ́nu Isa àwọn ìjọ àdúgbò Muhammad wọ́n máa tó wọn ẹ wá tó lẹ́yìn Muhammad Muhammad yìí rẹ̀ o sọ̀rọ̀ wá rẹ̀ sọ̀rọ̀ ìgbèrú ẹlẹ́kẹ̀rin. iná ní gbogbo àwọn màláìkà tí wọ́n máa gbé lágbájá ọmọ lágbájá olórí ilé ní ọ̀dà kọ́mọ bọ̀ lágbájá ọmọ lágbájá olórí ìdúlówó ọ̀dà kọ́mọ bọ̀. bí ẹ bá ká tó ní yàtọ̀ ẹ bá ní pásítọ̀tù yẹn tí mo rí òun gẹ́gẹ́ gbogbo sípínà wọn ò ní pè é àbí ẹ ló kọ rẹ̀ kò tí ì bọ́ọ̀dù láti wọlé friday ti súnmọ́ láti mọ ọ̀nà ọmọ àpẹẹrẹ gbàgbó sì mọ gbọ́ òwe rẹ̀ nìyẹn. bẹ́ẹ̀ náà sì ni ìgbèrò tí ó tún ṣẹlẹ̀ lẹ́ẹ̀karùn-ún ńgbà tí ọlọ́pàá ń kú ikú kalẹ̀ níwájú ọmọ ọmọ àjẹ́ náà kọ́ lọ́ọ́ ju ìlú àbáyá. ìgbéwé ìgbà wọlé lẹ́yìn. ìjọ àìkíyà máa bọ̀ ìjọba ẹ̀dẹ́ ìjọ ọmọ ọkọ máa yá rẹ̀ kí wọ́n ti jọ ọmọ ṣe kọ̀tẹ́lẹ̀ ní ayé tí ò lè ṣe ọmọ rí tí ò lè ṣe ọmọ lọ́dọ̀ ẹ̀ láàrin ọ̀sẹ̀ kan ò lè ṣe ọmọ kọlu ẹ̀ lórí fóònù yọ ọkọ ni tó bá ti rí bí gbogbo ṣe ń wọlé níbi ẹ̀ náà máa kọ ọ̀hún mi wà bí dọ́kítà ní ọmọ fúyà ẹ̀ ìyá tó bínú kò rí òṣùwọ̀n wá àbí ọmọ ẹgbẹ́ yẹn tó máa ń bàbá ẹ̀ wá sọ àdìbà ti ìyàwó rẹ̀ náà yóò tó máa ń wà bá di àwọn ọmọ rẹ̀ yóò tó máa ń wá lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀dùnmẹ́rin ọ̀njà lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀dùnmẹ́rin ọ̀njà ọmọ ẹ̀dùnmẹ́rin ọ̀njà lórí gbogbo ọmọ ẹ̀dẹ́ ni yóò wá àtẹ̀wé lọ́wọ́ oníbẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí ta sọ kẹ̀rá àṣà dà ní so kẹ̀rá àti pé kò sí nínú kẹ̀rá àwọn ìṣẹ̀lẹ̀ rẹ̀ ni yọ̀wọ̀ ìṣàdáyé láì fi ṣáàdà òun náà ní tọ́ gbajúmọ̀ òun náà ní kẹ̀rá àwọn àwájára. ẹlẹ́ẹ̀kẹjọ ọjọ́ ẹ̀sán yìí ọlọ́run gẹ́gẹ́ bí àyà tó ṣáájú nínú sọ́ọ́dún bàbá tọ́lọ́ba àdéhùn ẹ̀sọ́ lórí aláṣẹ pé yàwó ọmọ yẹn ti máa ń kún lé ọmọ yẹn jámẹ́rì dáa nígbà yà ọmọ tàbá àbò ọjọ́ tó ṣe pé ọlọ́ọ̀bá kú yíjọ yọ ọmọ àmọ̀ kú yíjọ ìyá ọmọ yẹn ti jámẹ́rì yóò kú yíjọ fún ọjọ́ ìkújọ náà nígbà àti àkójọ ara yín àkójọ egun yín ọlọ́run ṣe jọ́nà gbogbo bí ó ti tọ́ka tó abọ́ ọ̀pá àlọ́tọ̀ ẹ̀sẹ̀ ọ̀lọ́lọ́tọ̀ bàbá àṣẹ pé ó kù téèyàn lẹ́rí tẹ́ ẹ̀rọ yẹ̀ wọ́n lára tẹ̀ ẹ̀ lọ sí bàbá àṣẹ pé ó lẹ́rí tẹ́ ẹ̀ bọ́dì tẹ́ ẹ̀ máa lọ sí gba ẹni yóò dùn tẹ́ ẹ dé mùsíra onínú sẹ̀ríà tá a bá ti rí oríkèé ara kan tọ́jú ẹni pé ó ń tì mù ní sẹ̀mí láìsí bẹ́ẹ̀ ọlẹ́tọ̀ akéwòn sí ara oríkì àwọn ọmọ ẹ̀dẹ́ ìyàtọ̀ jẹ́ mùsùlùmí tá a bá ti lè fẹ́ oríkì òkà tó bá dágbó èèyàn gbọ́dọ̀ tó yóò tọ̀ láyé lọ ṣùgbọ́n ẹ̀rí o ẹlẹ́tọ̀ bẹ̀rẹ̀ ọ̀kẹ́wòn sí ara ìgbẹ́ lórí ìgbẹ́ rí ìmúlẹ̀ pẹ̀lú ìwọ́dọ̀ tàyẹ̀ ọ̀sẹ̀ nílùú ìdílé mu ìgbẹ́ gbogbo orí ara tí ẹ bá ti lé tó ṣe yí pé èyí ò lè sẹ̀mí láì sí kọ́wà pẹ̀lú ẹ̀ àwọn àwọn ènìyàn láàyè a sì rí pé mùsùlùmí ni àwẹ̀ àtòkìlá ṣùgbọ́n orí apá ọ̀rẹ́sẹ̀ ẹ̀ ti lè ìyẹn lè sẹ̀mí tọ́mọ́làbá lè sẹ̀mí tọ́mọ́lẹ̀sẹ̀ ẹ̀ ti lè gbìn wá bẹ́ẹ̀ náà ẹ̀ ń gbogbo tẹ́lẹ̀ lọ́nù tẹ́wá rí ẹsẹ̀ lẹ́yìn yòókù ẹ̀rọ ìgbẹ́ àwọn tẹ̀lé yẹn. tẹ bá sì rẹ sẹ lọ́tọ̀ tẹ bí bọ́ọ̀lù lọ́tọ̀ àbíkẹ́ kọ̀ọ̀mọ́ àwọn pé onílẹ̀ lórí méjèèjì ọlọ́jẹ̀ bọ́ọ̀lù ọ̀tọ̀ ni. يجمعكم ليوم الجمع الله يجرى وجاء جنا نصرة الشورى الله سيدي وكذلك أوحينا إليك قرآنا عربيا لتنذر أم القرى ومن حولها وتنذر يوم الجمع لا ريب فيه فريق في الجنة وفريق في السعير ọlọ́run bá wọn lọ bá a ṣe ṣiṣẹ́ ránṣẹ́ sí ọdún yẹn akọkọrọ ọ̀hún tẹ́ máa kà ní gbogbo ìgbà nínú ọ̀run àti ní ẹ̀yìn ọ̀run abúránṣẹ́ sí wa nábì sọ̀rọ̀ bá àwọn bí ìyá àtìlẹ́yìn lápáwá lè tún ń gbéra ọmọ ìkọrọ ọmọ ìkàwọlá kó lè máa fi ṣe ìkìlọ̀ fún àwọn tí wọ́n wà nínú mọ́kà àtẹ̀mbá wà ní gbogbo àgbègbè rẹ̀. وتنذر يوم الجمع قوس ما سكر قوي فاضطروا وجر لا ريب فيه قصير جلده فريق في الجنة وفريق في السعير ìpínlẹ̀ ọ̀dọ́ àwọn àdéhùn ìjọ àdídé ìjọ òkúdọ̀ inú àdéhùn wọn wà wọ́n bá ìlú ìsẹ̀yìn àwọn àpéjọ inú náà sẹ́yìn nìyá ni wọ́n wà. àkójọpọ̀ ṣẹlẹ̀ ní ìbámu síbá sí gbogbo ayẹyẹ láàrin ìyàtọ̀ àtàlùjẹ̀nu láàrin àwọn tí ẹ wà lẹ́ àti àwọn tí ẹ wà ní sọ́mà láàrin òwò àtàlámùsí rẹ ọlọ́run yọ kò yíjọ yọ pẹ̀sán. nínú ọkọ ẹlẹ́ẹ̀kẹsàn-án tọ́lá tó yọ ọmọdé ọlọ́run yọ ọmọ ẹ̀ ta ọdún ọ̀sìn o sì wò sẹ́ ọlọ́run ní sàdédé sọ ilé lè lọ àjẹ́nà ilé ìlọ yóò sì sí òun ni ṣùgbọ́n àwọn èèyàn ti àwọn èèyàn náà bẹ́ẹ̀ tí mo ní ìdísí o aburú tí ẹ ti ṣe ti kọjá ẹ̀jẹ̀ náà sí dáadáa dé ìdí ètò rárá. àwọn èèyàn sì ń bẹ ẹgbẹ́ ọlọ́wọ́ láti rí ọlọ́dẹ àdúrà náà àbájọ ìṣirò pé ọ̀dà lásán ọlọ́wọ́ fún ọ àdúgbò àtọ̀ lórí àlàyé lórí ẹ̀. ọlọ́pẹ̀lú yọ ọkùnrin pèsè ó tún fún lórúkọ míì nítorí ọjọ́ yẹ ọba tàbí pọ̀ ọlọ́run wá fún lórúkọ oríṣiríṣi tọba rántí gan olùgbàgbé kejì tọba gbàgbé gan olùrántí kẹta kẹrù ọlọ́run nínú ọba ọwọ́ afọ kásí wòrà kọfẹ́ẹ̀sì súrà tó lò sọ̀rọ̀ ọba yọ̀ọ́ lè bìyà tí ìgbégbàgbọ́ sí ìjọ àdìgbé tó bá ti mẹ́rẹ̀ẹ́ kò sí táwọn èèyàn ṣe lọ́rùn yìí rẹ̀ wọn ò lè gbàgbé àwọn èèyàn bẹ́ẹ̀ tí ò sí pé ó ní lẹ́yìn pé ìṣòro bẹ́ẹ̀ ló ń kò sí ẹ wo tó báwọn èèyàn fẹ́ẹ́ ní lẹ́yìn pé ìṣòro bẹ́ẹ̀ ló ń dá sí ẹ ò bí ilé ayé wa fi káwá tó kọ̀ sẹ́ni dáadáa tó wo ilé ayé lásán ni a mẹ́wàá ìbá ti ṣẹlẹ̀ àbọ̀gbọ́ wà lẹ́gbẹ̀rún náà tí ò wá sẹ́ni dáadáa lórí ẹ̀ máa tó ní lẹ́yìn pé tí o bẹ lórí iṣẹ́ tó ń ṣe tó ń bá ṣe lè mọ́ ọ̀pọ̀ ẹ̀sẹ̀ ní ìgbà tó ń bọ̀ ọ̀pọ̀ ẹ̀mí ìgbà ṣe torí ẹ̀sìn tẹ́lẹ̀ bá jẹ́ mùsùlùmí tó sì lẹ́kọ̀ọ́ pẹ̀lú ìsìláàmù rẹ̀ ó ti ń kórè rẹ̀ pẹ̀lú ẹ̀sìn ẹ̀sìn yẹn ti ń bá tò wọ́n nígbà tó bá lè fi àmà ìyàwó rẹ̀ náà nígbà tó bá lè fi àmà ọmọ láì dá yọ lọ sára ń bàjẹ́ kó ọba sọ pé bàjẹ́ ilé ìwé tètè mọ̀ ẹgbọ́ yìí ó tètè mọ̀ ẹgbọ́ yìí ṣùgbọ́n tí ò ní o tí ò sí inú àlámọ́ ilẹ̀ tí wàá dá bá ṣẹlẹ̀ tẹ̀lé wá nínú ọ̀gá ọ̀bẹ nílẹ̀ dáhùn àwọn àyíkó ọ̀rọ̀ ló ti dàrú bẹ́ẹ̀ gbà tó lọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ tó fún rẹ̀ mélòó àwọn ọmọ àwọn náà bá ti náà lọ́rẹ́ lọ kí ló lè wá bẹ́ẹ̀ sí náà kódà tẹ́lẹ̀ mi bá lè bá ti wá lórí fún tọ́wá jẹ́ pé tí ọ̀lẹ́ sì ní béèrè pa rẹ̀ nínú ìgbọ́n bá béèrè pẹ̀ lọ́wọ́ mi kò ní lójú tu mo lẹ́fẹ́ sọ̀rọ̀ sí mo lẹ́fẹ́ sọ̀rọ̀ sí ṣẹ̀rí àwọn lẹ́fẹ́ wọn dájọ́ ọlọ́run lẹ́fẹ́ sọ tí wọ́n tún yé kálíbà nígbàgbọ́ tó dá tó ti kí nípa ìdí àmọ̀ lọ́lọ́wọ́ aṣọ orúkọ oríṣiríṣi kó lè máa ṣáìkì ọkàn wa ọlọ́run tó ní yọ ọmọ ẹ̀mí sá nínú súrà tó sọ ayà twenty six ọlọ́run yá dáwúdù iná dáhánà kàkálí fàtàǹkàrà fàkùn bẹ́yìn náà sì lè hàkù wàlá tẹ́tẹ́ ìlẹ̀ àwa ayọ́kẹ́lẹ́ lákàá ń sẹ̀rí ìlẹ̀ لهم عذاب شديد بما نسوا يوم الحساب الله أكبر الله يا داود ونبي الله قلت داود إنا جعلناك خليفة في الأرض àwọn ọlọ́run lásìkò ní kàlífà lórí ilẹ̀ lásìkò ní kàlífà àwòlé ní tẹ́lẹ̀ àwòlé gbogbo wa ẹ̀ láwọn oníbàwò yẹn lọ kẹ́tí ló bẹ̀rẹ̀. àwọn oní ọwọ́ àwọn àdébí ọlọ́run lọ́wọ́ láti pìlẹ̀ nígbà ádámù ní ẹni àkọ́kọ́ tọ́lọ̀ mi jọba lórí rẹ̀. ọlọ́run ní ní dá ìlú pẹ̀lú àwọn ìfọ̀ ní ibà wáyé kọ́ ọ́lá ọ̀bùkà lílí mẹ́láyé láti ní dá ìlú pẹ̀lú àwọn ìfọ̀ ní ibà rántí bá tọ́lọ̀ sọ́kà ọ̀láyé kà kí tó ń gbé kàlífà nípa oníṣòwò ilẹ̀ àwọn tí wọ́n máa gbà fúnra wọn àwọn ọmọ wọn sì láti wà kó sì ń bọ̀dá ní ìwọ rẹ̀. kìláàfà yẹn kìláàfà yẹn ó wà wà níbi ọlọ́lọ́wà anábì ọ̀sọ́lọ̀ náà àdúgbò àdìsẹ́ oníkáàdì tí wàá mú ìṣòro ìlà tẹ̀sùsù mẹ́ta bíyà. àwọn àdébí àwọn ọmọ bàbá ìṣòro yìí àwọn àdébí ọlọ́ ìní ẹ̀ máa ní ẹ̀ máa ṣe síyáṣà ní ẹ̀ lórí ní ẹ̀ máa darí. àwọn ẹ̀ kàlífà kìláàbà yẹn iná àdìkálukú wa ń dábàá mọ́ra wọn lọ kìláàbà náà ní bẹ́ẹ̀ nàìjíríà iná ní bẹ́ẹ̀ Australia iná ní bẹ́ẹ̀ Amẹ́ríkà ìjọba àwọn ànábì ọ̀rọ̀ àwọn kùdà òtí àgbà àwọn èèyàn kéèyàn àwọn èèyàn kéèyàn iná ilé ayé bíbí báyìí làwọn òṣèlú pọ̀ báyìí bọ́lọ̀ pọ̀ bá a náà ní kì í tọ́lọ̀ bá tún kẹ́ni yọ bọ́ wájú táwọn náà bá tún fi wá gbà ìlànà àwọn ànábì ọ̀rọ̀ náà kìí sọ́lọ̀ ní ọ̀wà pèsè ìtẹ́ ẹ̀ máa jẹ lórí ilẹ̀ ìtẹ́ ẹ̀ máa mú títí tẹ́ ẹ̀ máa rìn wọ́n á bá yín dọ́jà sí ọ̀sibítù tẹ́ ẹ̀ máa gbé yẹn lọ àbùkù tẹ́ ẹ̀ máa lò ọlọ́run ti ṣe kàlífà lórí ilẹ̀ àwọn kàlífà ọmọ ẹ bá ṣe wá gbùdù sí ni gbogbo àwọn facilities yóò rọrùn bí ẹ bá sọ wá bá dìsí tí ẹ burú sí iná ìlú òkú ní ìlà kọlọ́mù bá fún wa ṣe ìtọ́jú akẹ́kọ̀ọ́ ní ọ̀rọ̀ ìdòwúrò ìtòkù bí ẹ ká kọlọ́mù bá ṣàtúnṣe rẹ ọ àwọn tí wọ́n máa bẹ̀rù ọlọ́run tí wọ́n máa kú ọlọ́run kọ́lọ́run tí wọ́n máa kú ọjà náà máa kọ́ wọn kò láyé wa lórí o. ọlọ́ni yá dáwò rẹ dáwò ìnà dàánìyàn gàkàlì ìbátan bẹ́lá àwọn aṣíọ́ ní kàlífà lórí fahkum bainan nasi bila hati, ya masih ada lah láàrin àwọn èèyàn pẹ̀lú òdodo òdodo ni ọmọ ti hawa masih dari tẹ̀lé fẹ́nu ọ̀yọ́gbẹ́lá àǹsẹ̀rẹ̀ ìlélá fásitì àbíyá nìyẹn amúdúmọ́ra mẹ́wájú rẹ̀ ìlọ́fọ̀ ilé bó sì wá tún ní pé wọ́n á tẹ̀tẹ̀ ìyára wa ọ̀yọ́dé ńlá kàá ń sẹ̀lẹ̀ ìlélá ọ̀gbọ́dọ̀ tẹ̀lé ìfẹ́ ẹnu kí ìfẹ́ ẹnu nǹkan máa sọ ọ́ nùkú lọ́lọ́lọ́ kìí pàtó kìí pàtó kìí pàtó mọ́ra ojú ọ̀nà lọ́lọ́ àti ìfẹ́ ẹnu rẹ̀ lọ́fẹ́ ṣe àbí kó fi ìfẹ́ ẹnu rẹ̀ kápá kó fi ti sí ìnà kọ́ wá kí á tẹ̀lé tọ́lọ́ torí èsù ọmọ wà pẹ̀lú àwa èsù máa ń wà pẹ̀lú ìfẹ́ lẹ́yìn ìmọ̀ ẹtì yẹn ní gbọ́dọ̀ sí kí ọ̀dà ọlọ́pàá sọ fún sọ́láàtì yìí tó lọ́wọ́ máa ń gba ìlú náà sí ìdílé náà sára àmàrà tó fi sùn. Ànábì Yusuf sọ pé ètò ìmọ̀ ọ̀bọ̀ra mi máa wà máa ń gba ìlú náà sí ẹni ẹni ṣe tán tó lè dáwọ́ ní dẹ́dáwọ́ sùn ẹ̀mí tí ń bẹ́ẹ̀ ní omi ìgbé pé wọ́n fọ ọmọ pípé náà wá dá ìdí sàṣìṣe olùgbé iná ọ̀sàlà àmà ara fi sùn. ọ̀pọ̀lọpọ̀ ọgbà ìní ẹ̀ṣẹ̀ náà ní máa ma fòwú ẹ̀mí tí ó fi máa sàánú. bàbá sì dáadáa ẹ̀yà ọmọ báyìí èso òtún níjọ gbàgbé ẹ̀ ọ̀nà tó tó fẹ́ bàjẹ́ àti fi wà bàjẹ́ àti fi nǹkan bàjẹ́ ni tó wà wá. تتبع الهوى وتهدى ما ستليك فيضلك عن سبيل الله ترى الصبر يصر كلنا إن الذين يدلون عن سبيل الله لا تدعوا تنصر كلنا لهم عذاب شديد يطلقكم بفوا بما نسوا يوم الحساب تمام nítorí wípé wọ́n ti gbàgbé ọjọ́ ọ̀sìn o. ìjọ ti sì lọ wà gbogbo ṣẹ́ wọn pátápátá fẹ́nẹ́fẹ́nẹ́ tọ́lọ̀ òní ti gbẹ̀gbẹ́ lẹ̀ wọ́n ti gbàgbé ẹ̀. níbi ọba àdábì Musa àdéṣàlá ọ̀sán náà àti gbẹ̀ràhùn ọlọ́run mẹ́sàn ọjọ́ ọ̀sìn o kó yẹ wọ́n bí ìyọ́ ẹ̀ sá. sọ́lá gbàgbé twenty six to twenty eight ọlọ́ni wa kọ́ọ̀lá fìràhùn gàrú ní akutu musa wáyé rọ́bà ìní àlàáfò ayúbà dìlàdì iná fún àwọn ayúbà dìlàdì tẹ̀lé àwòdì fàṣàdẹ. وقال موسى إني عذت بربي وربكم من كل متكبر لا يؤمن بيوم الحساب الله أكبر وقال فرعون فرعون sọ ọba ní Mísírà ní díòkì ń dọ̀ ńgbà tí ó bí lọ olùbáwò yẹn fẹ́ lọ́ọ́ gba ti Mùsá tó dá nàbí ọlọ́run onígbàwó ní àbùkù Mùsá ẹ fi mílẹ̀ ẹgbẹ́ pa Mùsá ẹgbẹ́ pa oníke onímọ̀rù pa wọ́n pa èmi àbáfọ̀ ayúbà dílà ní ìnàkan fíráúnà ó ní ẹ̀rú ń bà mí kọ́mọ̀dé ló mú sọ pa rẹ̀ sí ní wọ́n yé lọ́wọ́ òun fẹ́ǹsì àtòsà fẹ́ǹsì àtàwọn gbogbo tó ń gbà lé fẹ́ǹsì ńgbọ́ bẹ́ẹ̀ mú sọ́yọ́ wá tí ń jẹ́ sí ẹ̀rọ á ní bí á ah, láìláìláì ẹ ti sa ìdáná ó tún kárí ẹsẹ̀ ti ṣe dáadáa ọlọ́run mọ̀ jà fún yìí o. àwọn ayé ìlera abẹ́lẹ̀ àròkèlè pàṣááda àdúgbò jẹ́ pé Musa ni ó wà jẹ́ kí ìbàjọ́ kálílẹ̀. alẹ́ <laughs> ìlú ṣiṣẹ́ lọ́kọ́ sí وقال موسى إني عذت بربي وربكم من كل متجبر من كل متكبر láàyò nínú bí ọmọ bẹ̀rẹ̀ kíkà àlàkà. ẹn tó dojú tọ́sọ̀rọ̀ àwọn pé má jẹ́ kí ọkùnrin tí èsì tèmi ó rí mi àwọn ẹni tó sọ bí ọkọ sí ọ̀la <laughs> ọjọ́ ọ̀la ọjọ́ ọ̀la rí oríṣiríṣi ẹn tó fi gbèsè ẹ̀kẹ́ tó fi dáwọn àtẹ́bí ọlọ́ ó tó bú pé wàá ní lójú àpò ògbẹ́ àlọ́ àdúrà ohun tó fi bléèdì fàtiẹ̀ fàtiẹ̀ tí gbogbo ẹni kòkòrò sọ̀rọ̀ tó sì kò ní sọ̀rọ̀ fàtiẹ̀ aláàbí tí kòkòrò wà lé wá nílẹ̀ ìgbìmọ̀ lọ́nà ti dá wa pé ọ̀rọ̀ abẹ́rẹ́ kòkòrò wà kúrú ní kúrú yóò fi máa gbọ́ ẹ̀ lọ́nà lọ́lẹ̀ aláàbí. Musa sọ ànábì ẹ̀ẹ́ Fúlàní sọ ànábì Musa lẹ tí ó fún ìbàdẹ́ lẹ̀ wà kọ́ ọ̀la Musa ànábì ọlọ́run tí ń ṣe Musa wá sọ̀rọ̀ ó ní ìní rúkú rọ̀bì mọ̀ ń wá sọ ọlọ́ọ̀dọ́ ọlọ́mọba mi olùtọ́jú mi wà rọ̀bì fún tó jẹ́ kó náà ní tọ́jú ẹ̀yìn ẹ̀yìn ìyẹn wọ̀nyí kọ́sọ́wá ní ilé ìwòkàtà bẹ̀rẹ̀ kọ́sọ́wá kó o ní gbogbo ojú ìmọ̀ káyìí ẹtí wọn jọ ẹ lójú láàyè nínú bí ọ̀gbẹ̀rẹ̀ ní sáábẹ́ tí ò ní tí ò ní ìgbàgbọ́ sí ọjọ́ ìṣirò torí pé òkun ò lékun ó ń lọ́wọ́ mọ́nú ìyá ọmọ ẹ̀gẹ́ ẹ̀mà kó wù ìsọ́lá ọmọ kó fẹ́ mú àwọn èèyàn ò fẹ́ máa wọn sí ní òkun olókun kó mọ́ mọ́nú gbogbo àwọn tó yẹ pé kí wọ́n sá mú àwọn èèyàn sìn kí wọ́n máa gbowó lọ́wọ́ wọn kí wọ́n máa rẹ́ wọn jẹ kí wọ́n bí dasọ ẹ̀sìn lójú wọ́n wọ́n ti gbàgbé pé ìṣirò sẹ́ńbọ̀ lálẹ́ kìí àwọn. nínú òkùnfà tí èdèké ènìyàn onígbàgbọ́ sí ọ̀hún ẹ̀ kìíyàmù náà ní pẹ́pẹ́ mùtàkàbìrì mùtàkàbìrì ní ìdí lágbáwá ẹni tí ò tóbi tó wá ń gbé ẹni títóbi oníbẹ̀fọ́ ẹ̀dẹ́ ènìyàn sí ọ̀ ẹ̀dùn lè pe nǹkan tí ń tẹ́lẹ̀ báyìí ó lè máa dà láàmú èsì lè kó sí létí ní ìsìn kọ́mọ kọ́mọ gbàdúrà rẹ̀ àti kókó sí fún kọ́mọ gbàdúrà rẹ̀ fọ́dọ̀ síbítù pé ẹ̀dá wọn yọ ni ẹ̀dá wọn yọ ni à lọ́nà sàánú ọ̀ ẹ̀jẹ̀ lásán ọ̀gbọ̀dọ̀ kan bírèkì àtúntọ́lọ́ba sàánú ẹ̀ yóò wù láà tẹ́jẹ̀ lásán lọ́wọ́ àkàndọ́sí bíi bírèkì báyìí ìyẹn gbé jẹ́ rẹ̀ ẹlòmíì ní accident ti ọ̀rẹ́ mọ̀tò nìkan tó ṣe ṣùgbọ́n ẹ̀jẹ̀ ti débi brain jọba ti wà tí ọba sọ àwọn ọ̀dùnkẹ́ máa yẹ tí ọba ìdí ìdí náà tí ọba kàkà bá tí ọba gbéra dá kí ni alẹ́gbẹ̀ẹ́ kí ni alẹ́gbẹ̀ẹ́ náà èmi làwọn ọmọdé ti di ìdílé jẹ́ mi lọ́pọ̀ àwọn ti sàn tó àwọn ti sòrò náà ní ẹ̀kọ́ bí ọba ìdí ìdí ẹ̀ mùtàkàgbé ẹgbàjọ ẹ lójú òun ni kò ní nígbàgbọ́ sí ọjọ́ ìṣirò ẹlẹ́ẹ̀kẹwàá nínú ọtọ́lọ́pẹ ọ̀túndé ọlọ́pẹ ní àlàáhà èèyàn òdodo tí ó ṣẹlẹ̀ tí ó sì èrè nílẹ̀ tí ó sì rúdú lẹ̀ ọlọ́pẹ sọ ní sọ́ọ́tò làhà pọ̀ ibi àlàáhà. ìjọ òdodo ó ti súnmọ́ mọ́lẹ́ka ọ̀ ìjọ ọmọdé náà wọ́n máa àjọ ọba ọ̀ kí lọ́ fẹ́ kọ́ ọmọ ojú òdodo náà lẹ́yìn ìgbà lọ́wọ́ wọn ká dábàá níta mọ́tò wà á tó ń bẹ lọ́kọ́ rà á máa fà ń fa òun lè kó kí kọ́ ọ́yá wà á máa àádó fa oun le ko wa a maa aado kó kiri ń sọ̀rọ̀ sọ̀rọ̀ ní àtìyá sára ṣẹlẹ̀ tí ò ní ní ìdúná lọ́nà pípé ní ọmọ àkọ́. Yẹn ti ti dá òtẹ́lẹ̀ yọ wà lórí yẹ́s. O ti ṣẹlẹ̀ láì wọ́n kò ṣe rí báàsì ẹ̀yìn òṣè padà lọ lọ́wọ́. Ó pẹ́lẹ́ kọkànlá tọ́lọ̀ fi ọjọ́ àjíǹde ọjọ́ yọ̀ọ́mù dín ọjọ́ ẹ̀sán ọlọ́kùnrin yọ̀ọ́mù lẹ̀ kásáràjì yọ̀ọ́mù lẹ̀ kásáràjì lẹ̀ á ọjọ́ àbámọ̀ mọ́mí lọ sàbámọ̀ káàdì lọ sàbámọ̀ mọ́mí lọ sàbámọ̀ lórí gbogbo dáadáa tó ti kọ́ ń wọ́n mọ̀ bí ó ṣe rí gbogbo àṣà àti ìgbà yìí kúrọ́dọ̀ ká tó sábẹ́ wọ̀ ọmọ àwọn àkèsì náà ti dúró lọ náà nígbà tó ọjà tó kan tó tún sẹ̀ béèrè pé ẹtí mẹ́tàlá ni sí ọgbọ̀n láì ó bí bá sì mọ̀ ẹni bàbá yọ ọgọ́rùn-ún ní ayé nígbà tí a ti ṣe ìsọ̀lá àtúndé ìjọ àlọ́tẹ́lẹ́tẹ́lẹ́ ìrún òru méjì méjì ni gbogbo àwọn ọrẹ tó ń dá gbogbo ohun tó ń kí gbogbo zaka gbogbo àwọn tó ń bá ọ̀sẹ̀ máa rọ kí n sì jẹ́ àmọ̀ ní sí ìkọlù rẹ̀ torí pé àìjẹ́ ń bẹ̀yẹ gàràjà àti ní ṣùgbọ́n náà ò ní fi tẹ́lẹ̀ gánà ní kejì kọ́ máa wà jẹ́. káàdì yóò pé áà kó sì ẹ̀ lọ́jọ́ kan kó fi ṣe dáadáa kó kàn sí kúrú lọ nínú ìgbàjá àbálẹ̀ ni àwọn náà ká bá wọn ní àkójọ ẹ̀jẹ̀. ọlọ́run wa tún wá sọ́ra tó wá yá àyà àti nẹ́ẹ̀ àti thirty four àti forty wípé wà á ń lérò hàn yẹ́wọ̀n mọ́lẹ̀ asáràtì ilé oníyà làámọ̀ wọ́n fi kàwùlà tí wọ́n ń láàyè òmìnirun. إنما نحن نرث الأرض ومن إليها وإلينا يرجعون الله أكبر وأنذرهم سيد الله كافرين يوم الحسرة نبعد أباما إذ قضي الأمر gbàtọ́tọ́ bá ti parí gbogbo sẹ́nà tí ò sí méjì tí ò sí kárí wá sí ẹ̀rọ wà fún fi ìlànà láti wọ́n sì wá tán afọ́nfọ́ra tí wọ́n ní mọ̀ pé àsìkò tí ó dérè wà wúlò àdùnnú kó o sì wọ́n ti dẹ́ẹ́ tí òbí gbàgbọ́ sí ọlọ́run gbàgbọ́ sí àdìdì ọlọ́ni iná láàrin ìlú àrùn àwọn ọlọ́ nìkan láṣẹ gbàtà pápá gbogbo ti bẹ lórí ẹ̀ náà àwọn aládùúgbò ẹ̀ ti ń jogún nìyẹn bàbá tó lọ kọ́kọ́ aṣọ lẹ́kọ̀ọ́ tó lélẹ̀ tí wọ́n náà wá sí tó pọ̀ lẹ́yìn rẹ̀ wọ́n jogún ogun ti dáyé ogun lọ́mọ ẹ̀dẹ́ ọlọ́ni náhùn nàrí tòlù àkì náhùn nàrí tòlù àrùn wàmà ní àlẹ́ ha àwọn aládùúgbò lẹ̀ àti gbogbo ẹtí ń bẹ lórí ilẹ̀ pátápátá àwọn ọlọ́run nìkan láṣẹ tí gbogbo wọn bá wà ilẹ̀ náà ìjà bẹ́ẹ̀ náà sì ni àbámọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn níjọ́ àbújá ti yá náà àwọn káàkiri nígbà tọ́lọ́wọ́ bá ní kí gbọ́dà bí gbọ́dà bí ẹ̀dá kan tọ́lọ́wọ́ wá dúró gbogbo wọn táwọn ẹ̀dá kan tọ̀ sí lọ́wọ́ rẹ̀ ní kúrè tí máa ń pa ilé ayé àti ikú báyìí lójoojúmọ́ àbámọ̀ wà báwọn. ó yẹ ẹ̀rọ bí ọmọ sẹ̀mẹ̀ lé ayé yóò ní bọ́lọ́ bá bínú sí ní tọ́lọ́wọ́ á dúró ẹ̀ẹ́dẹ́ onígbàwò tí ọ̀nà ní ọlọ́run sàrọ̀ ẹlẹ́ẹ̀kejìlá ọlọ́run tó ní yọ̀ọ́ ìfòlù ọjọ́ gbére tí o sì ti tán bá àwọn alákùnrin àdábìlà náà lọ táwọn onígbàwò pé tí wọ́n bà náà kódà àwọn onígbàwò tí wọ́n bà lè dàgbà abọ́ wa sọ̀rọ̀ ìṣàlá kóòtù wọn kó jẹ́ àwọn ọmọ ọmọ ọjà rẹ̀ ṣùgbọ́n ìsìn rẹ̀ nígbà wọ̀ nínú ẹ̀sìn sáájú lọ́dọ̀ ní káàdì ìdílé fi ha abàdà wọ́n mọ̀ bẹ́ẹ̀ lọ láéláé láì nìkan ọlọ́ni ìdíkùlù ha fi sàrà mẹ́rin ẹ máa wọlé àdìgbẹ́ndẹ́ yìí mú ilé òdodo pẹ̀lú ọ̀la. yo tún bẹ lọ́dọ̀ àwọn náà kìí ṣe tẹ́sán pé bó ní mélòó ló kún un sáàtù tí o ti bẹ́ẹ̀ tọ́lá ìlọra mi wà rárá o bẹ́ẹ̀ bá ti ń jẹ́ ìlú òkùnmọ̀dé rẹ̀ bẹ́ẹ̀ bá ti ń rẹ̀ ọlọ́dẹ àjọwà mẹ́wọ̀ ọwọ́ a lè jẹ́ kan ó lè jẹ́ kan lọ ó lè kan náà a àsìkò tí mo lówó lọ so ó ti ní ìfúgbẹ́ ọjọ́ kan lọ nìyẹn abẹ́ ẹ̀kọ́ ni ọlọ́run ọjọ́ wa tí nǹkan kò dáa jù báyìí lọ ọjọ́ kan náà ni kan lọ bẹ́ẹ̀ náà ni wọ́n bá sọ pé mẹ́rin kìí yá omi nìyẹn kékeré kí láti bọ̀ ibi zamani díye ni àsìkò yẹn tọ́lọ́ wọn sẹ̀sán fẹ́ dà ọlọ́run ní ọ̀gbìn aláṣẹ ẹnìkan kò ní bá wọn sẹ. bẹ́ẹ̀ náà ni yọ́nù ìlú àsìkò bíbẹ́ lọ gbére iná ìjọ àdìndè iná ìjọ òde. ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹtàlá nínú ọkọ̀ ọlọ́run sọ sọ́kànnà ni o a àti ìbẹ̀rẹ̀ ìjọ sọ sọ́kànnà o ìtọ́nà ojú abẹ́kùn ka ètò ń gbólóhùn gẹ́gẹ́ wá láti sọ̀rọ̀ àgbẹ̀lọ́dọ̀ ẹni kọ́ nínú kọ́ra náà ló ti wá. ṣùgbọ́n èyí tí ọ̀sán ló kọ́ sọ́mọ́ná tọ́jà pé ọkàn ní yọ́ọ̀mù àbọ̀ ní yọ́ọ̀mù èdè ọwọ́ àti àwọn ọ̀rọ̀ yẹn ká ti sí lọ́dọ̀ á sọ ọ́ nù náà bàbá fẹ́ sọ ṣùgbọ́n àṣọ bí ọ̀rọ̀ yọ́ọ̀mù bí ìlọ́gbọ́n nínú kọ́ra ó kún ẹ̀rọ nípa bàbá kálíbà nígbà tó sọ́dọ̀ ọ̀gbọ́dọ̀ tó lè dùn wá pọ̀ gbogbo rẹ̀ àwọn káàbìrì lọ́kà ní tó bí wọn lójú mi nígbà tó dùn àbújá yìí ó tún wà náà ó tún lọ wọ́ ní wọ́n lọ wú ìsàlẹ̀ kan tó ti pẹ́ ó tún lọ mú ewu tó ti pẹ́ fún tó ti di tó ti tó ti di tọ́ ó tún mú wá síwájú àlejò ọ̀sán lọ́la àlọ́ ó tún rún báyìí ó ní egun sàárè mọ̀lẹ́lẹ́ yìí àtẹ́sọ́rùn àná rọ́bàkà yóò yẹ àdá tí wọ́n yìí ní lẹ́nu kọ́nà ọba rẹ̀ ó tún jí ilé ìgbà yìí níbi lọ́ba aládé ọlọ́run fún lẹ́sìn ìlú adé àti rọ́bà yìí àwọn àdámú yàrá lè sàánù àná alákínà òbí mùtìbàtì fàyídà wà fàṣì mùmùmí wàtọ̀rọ̀ abalẹ̀ náà mẹ́tàlá wọn náà sì àkálùkọ̀ kọ́ قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم أكبر اللهم صل في أولم يرى الإنسان من سورة ياسين آية 77 ولا أولم يرى الإنسان amsatu yẹn àti wáwù wáwù yẹn jẹ àtìfì kíláàsì màá tó fìdí ìsáánù tọ́lọ̀ ẹ̀dẹ́ ènìyàn wa fọ́ lójú ni wàlámúyára tí ọ̀rọ̀ wa nìyẹn ni àná alábíná òun ẹ̀nu ọ̀rọ̀ àti báwo ọlọ́run ládá látara àtọ̀ báyìí àwọn àfọ̀sí mú mi ń bọ̀ ya lọ́ba bẹ̀rẹ̀ sí báwo ọlọ́run jiyàn níyẹn tó fojú hàn wàá tọ̀rọ̀ abàlá náà màtàlá ó tún wá mú àkàwé báwo ọlọ́run ó tún wọ ẹ̀sán fún wa wọ́n yà sí àṣàlùkọ́ ọgbàgbé pé ibìkan lọ́dún ti dá òun ẹ̀tọ́ da látara àtọ̀ tí ò lè tún wá dídé lẹ́yìn ìgbọ̀nba kú tán kọ́ọ́dà máa ń yé kí lè fi wọ́n ọ wá ń bẹnu ara ẹ̀ sọ pé ká ló lè di ewu ìdílé wọ́n yà wọ́n ní ewu tó ti kú tó ti bẹ́ẹ̀ fún un ọlọ́ọ̀ni yóò yí hàlẹ́ ní àṣà á sọ fún un ìgbé yorùbá yìí hà lẹ́ni àjà àhà ìgbà tí ò tí ì dé yàn tẹ́lẹ̀ ẹ̀tọ́ fara dídá rẹ̀ iná ni ó tó wá jí padà lẹ́yìn ìgbà tó ti dé yàn tó tó wá pàrọ̀ kòlè yorùbá yìí hà lẹ́ni àjà àhà wà lọ́rọ̀ sọ fún yín pé ẹ̀tọ́ ìgbà tí ò ti máa sí tẹ́lẹ̀ náà ni ó tó sọ ọ́ jí wàhùwà bí kò lè kálí ìlànà yìí tọ́ba ipe sáwọn èèyàn nínú tó pọ̀ mọ́ra wọn láyé bó ti jẹ́ pé àwọn fúlàní lọ́dọ̀ èèbò amájọra wọn sí àwọn àwọn náà sì táwọn náà dé ìbò lọ́dọ̀ àwọn fúlàní àwọn náà lè sí ọ̀gá ikú ojú òní ilé kì í sùn. ọ̀wá yóò rò pé gbogbo ẹni á fọ́ púpọ̀ ọlọ́run bá wa fún ìsìnkú wà fún àbíkú lẹ́fà ìdènà àbí ọlọ́run bá ti mọ̀ sí gbogbo ẹ̀dá kọ̀ọ̀kan àti tí ó fi yàtọ̀ sẹ́ni kejì ọlọ́run máa. torí ẹ̀ ló jẹ́ pé suwaru quran ó kún fọ́fọ́fọ́ nípa ọ̀rọ̀ àlèkìyà lọ àwọn káàdì ìtakò ọ̀ ojú ẹ̀ lọ́nà lápá ìmọ̀ ara wọ́n ṣe èrè ìrègbè ń débi wípé tí ẹ bá bẹ́ẹ̀ sí lọ́n kàbà láwọn àsìkò míì wọ́n sì tún bọ́ra ní òwò àtọkùnrin àtọkùnrin pé òwò ni kéèkì òyìnbó kàbà wọn ọ̀rọ̀ tí o ẹ̀rọ jáde ní àwọn ẹ̀rọ wọn ó lọ sí aṣọ pé ẹ̀sìn ọlọ́run ló sìn tó tó wá wà nù o tó tó wá ní kóbìnrin náà ló fi lọ́kọ̀ wá o tẹ́lí pé mọ̀ ọ́ ọ̀nà kó sàánú wa o ọ̀nà kó sàánú wa o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bá wọn mẹ́sìn lọ ó sì mọ̀ tú àwọn èèyàn jẹ lọ àwọn èèyàn sì mọ̀ bá tú àwọn èèyàn jẹ wọ́n ti sọ ẹ̀sìn wọ́n ti sọ ní wí ọ̀pọ̀ ẹ̀ ìtí ẹbí ní owó inú ètò kéjì ní tíra ní mẹ́fà mọ̀lẹ́bíyà ní mọ́tò làásìkò nígbà tó ń ka àwọn nǹkan aráàmù lọ́wọ́ bẹ̀rẹ̀ oníwàlẹ̀ akéwì ní jìnnì kéjì ọ̀sẹ̀ sì ló jẹ nínú aráàmù yẹn aráàmù sọ̀rọ̀ àtàwọn bá jẹ́ mùsùlùmí ni ó àtẹ́ńdé ìṣe mùsùlùmí ni ó pè ká ló ṣe ṣe ilẹ̀ Yorùbá ìṣẹ̀lẹ̀ wà burú àgùdọ̀ kéjì lórí lẹ́jọ́ àgùdọ̀ lórí lẹ́jọ́ kò sì ti kọ́ṣàn pé bá exploit àwọn èèyàn unnecessarily wọn ò gbọdọ̀ máa gbà kéde rẹ̀ bí ẹ bá gbà kéde rẹ̀ wọ́n ìjọba ò tún sún ilé iṣẹ́ tó bá gbà ìgbà náà ni yóò tó lójútu àwọn akọ̀gbọ́n kálukú wá fi àwọn sì bàjẹ́ lọ púpọ̀ ẹ bá wọn náà bẹ́ẹ̀ ní ẹ ń ṣe náà bẹ̀rẹ̀ àwọn àkókò ní ẹkú jọlé adé èyí táwọn náà ṣe náà lọ́nà tó sàmúwá lọ́wọ́ àtúntò àtúntò ẹ jẹ́ káwọn tó ní píríncípù píríncípù gidi ọmọ ènìyàn kí wọ́n ọlá ti sọ̀rọ̀ ọlá àwọn rẹ̀. ọlọ́run tó pe yọ́mù dín ó tó pe yọ́mù lòfòrúj ọjọ́ jíjà ní kò mọ̀ sáré. tíṣíkìlẹ̀ ọ̀la ń pẹ̀ kíkà ló borí ilé kíkà ló bọ́mọ̀ dìde pẹ̀lú àdọ̀dọ̀ tí a ti dín kù dọ́bi yára ní ẹnu moses ìbí ẹnu moses ó tó bá tẹ̀lé. Aisha alábàámi sọlá kó yọ ọjọ́ ìṣẹ̀lẹ̀ tó ga ìdí àwọn ìlú òjì ọlọ sáwọn yọ wá nípa owó abẹ ara wọn báyìí anẹgbẹ ọsọlá lọ àlẹ ọsọlá tó ìjì ọba kálù yọ ọkọjá ó sì ju owó abẹ rẹ ọlọdà ìdí àwọn ọlọdà ìdí ọlọdà fún ọ. Ọlọ́run sọ fún wa nípa pé ọjọ́ dídáde kó nínú sáré ìnìjọ yọmùdínì nínú sọ́ọ̀tù kọ́ọ̀fù ayé àwùjọ wà ní fọ́tù kọ́ọ̀fù. قال ان واستمع يوم ينادي المنادي منك عليم قليل يوم يسمعون الصيحة بالحق ذلك يوم الخروج إنا نحن نحيي الموت نحيي ونميت وإلينا المصير يوم تشقق الأرض عنهم سراعا ذلك حشر علينا يسير ọlọ́ni wá sẹ̀mí tẹ́tì rẹ kọ́ ọgbọ́ sẹ́mi à ọgbọ́ mi ìtàmà ọdẹ tílẹ̀ ọgbọ́ sẹ́mi à àwọn ẹ̀dẹ́gbẹ̀yìn ọgbọ́ ọ̀gá láì fọkàn sí ìtàmà ńgbọ̀ bá fọkàn sí ìlóso ìlóso ìsìnkọ́ tọba ní isma kọ̀dá àkókò ní ìsẹ́mi ìsẹ́mi gbọ́ tí wọ́n fẹ́ rí kò tí fọkàn sí ìtàmà yẹn ó ní wá sẹ́mi gbọ́ta mẹ́rin yìí kó o sì wọ́n kan sí yàwó mọ́lú náà dé ní mọ́ náà dé ní ìkọ̀kì kó mi màmá nípa ilé ńjọ́ tí olùgbègbè ọmọ láàyè tó súnmọ́ lálùkù tí mọ̀lá yẹn wọ́n mọ̀ lójó ọ̀gbìn àti àmọ̀rẹ́ o àdìdèlè o táwọn apákan ní ti ta ọ̀bẹ̀rẹ̀ táwọn ní oṣù mọ̀ ẹ̀kọ́ ní ìbàdàn pé ẹgbẹ́ rẹ̀ báyìí ló dúró sí lójú ń يوم يسمعون الصيحة بالحق ذلك يوم الخلود ọjọ́ tó ń bá ọmọ ada ènìyàn àtàlẹ́ ló ń kọ́ ọgbọ́ ilé ìbò sí tọ́jẹ́ tí olúlo onáàdìgbò ètí israẹli lọ ọ̀fọ̀ sínú tí ọ̀fọ̀ sínú òun àdìgbè dáadíkà yà ọ̀hún kúrúdé ọlọ́run bá ní ìjọ náà إنا نحن نحيي ونميت وإلينا المصير طبعا تمنى مدادا بوسي تنبي إنا نحن نميت ونحيي dájájá àwọn ọlọ́run ńlá kọmọ ẹ̀dẹ́ ènìyàn àtàjẹ̀nú àti dábà wà ní ti gbé a sì tún wá jí wọn padà wáyé lẹ́yìn ìrìnàlẹ́mọ́sí ọdọ́ wá sí gbogbo wọn sẹ̀rí sí padà tọ́ba kọ́ tún mú bí wà nù mí tù tọ́lọ̀ fẹ́ fi rí lẹ̀ òní onídó rẹ̀ òǹdàmì ẹ̀kọ́ yìí. torí pé wàá wù yẹn lọ́dọ̀ àwọn onídó àwọn fúlàmù ìdámì ìlú wa káàkà pa nǹkan méjì pọ̀ ní kéde pé dandan kọ́ tẹ̀lé ra wa. dá àṣẹjú wa àkúrú ṣéjú àtàkù wa kì í ṣe dandan kọ́ jẹ́ pé ṣéjú lọ́kọ́ wa káàkù tó tẹ̀lé. sábà jẹ́ pé ṣéjú lọ́kọ́ àwọn àdúgbò àṣẹjú tó mọ àwọn sèyí dé lẹ́yìn ìgbà náà ẹni kí ni o ìyàwó ń dé ṣùgbọ́n tó wá jẹ́ àṣeyí tó wà á lọ́wọ́ pèsè kíláàsì ó lè jẹ́ ṣe tìlù ní sáré ó lè jẹ́ amúlùmí ní sáré ó lè jẹ́ bá mi lè jọ mímọ́ tó lè fẹ́ ìdáná sáré rẹ̀ nìkan ntí wàá wù wọ́n ṣe lè dè àjẹ́ ọlọ́run sọ pé iná nàánú lórí ìlmọ̀ iná nàánú lórí sọ̀rọ̀ bá jíjí tọ́lọ̀ fẹ́ fi ilẹ̀ pa àjíǹde ọ̀sọ́mọ́lọ̀ mọ́. iná àrùn mi jù àwọn ọlọ́ọ̀bá là máa ń pa ọmọ ẹ̀dẹ́ ènìyàn àtàwọn ẹ̀dá pàlú iye àsìkò tí wọ́n padà wáyé lẹ́ ìrìnà lọ sí ọ̀dọ̀ àbúrò náà ni wọ́n sì ní padà sí o yọ ọmọ tẹ́sà tọ́kùnrin àpò ọjọ́ tó ti pé ilẹ̀ gan la ń pẹ́ ánìkú tí ó sì ń bọ́ bẹ̀rẹ̀ lé ìrìnà rà á ní kíkíákíá tí máa sáré dáàlíkà aṣojú náà lè nà yẹ sí ọlọ́run ní àkójọpọ̀ fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn yẹn níjọba ìyá náà ó sì rọrùn báwọn lọ à ń bọ̀ wá sọ ọ̀tọ̀ ní báàfù ọ̀tọ̀ ní aṣojú ọlọ́run ló wá dé ọ̀rọ̀ nígbà kálukú bá dá àwọn lọ tí kálukú wá gbára jọ sórí ilẹ̀ náà tọ́ ẹgbẹ́ orí ilẹ̀ tọ́lọ́run sì ń dájọ́ òní wọ́n pè aṣojú. nínú tí ó tọ́ka sórí ìtumọ̀ lórí pé ká gbọ́ jáde kó lọ sàárè òun náà ni tọ́wà ní fúlọ́pù ọmọ àyà sẹ́wọ̀n àyà kìíní sí ìkẹjọ ọlọ́ni tó ṣe àná ọ̀sọ́ ọ̀hún yàtọ̀ òdòwò náà nílẹ̀ àdìdáàbì كأنهم جراد منتشر مهطعين إلى الداعي يقول الكافرون هذا يوم عسير هذا يوم عسير أبدا ọlọ́sàsẹ́ pé ó ṣàlà àwùjọ ojú ọmọ ẹ̀dẹ́ ènìyàn yọ ọ̀rẹ́ lọ́jọ́ ní àlìkíyàmá tí ẹgbẹ́ ló gbé bá pàdé tí ọmọ wò sùn yàtọ̀jú náà nílẹ̀ àdìdá wọ́n wàá máa jáde láti mú sàárè àdìdá tó nìyẹn òun náà ìdáhùn àdìdá sì dáhùn sàárè nìyẹn rẹ̀ kàánà wọn nígbà tó ọba àwọn ọmọ ẹgbẹ́ ìgbésẹ̀ bá jáde tán báyìí wọ́n dà gẹ́gẹ́ bí ìjàrá olùtẹ̀sí bí esu tá a túlẹ̀ lẹ́ẹ̀kan náà bẹ́ẹ̀ lọ́mọ ẹgbẹ́ yóò ṣe yìí ẹ má sùn lọ́mọ ká tọ́ba dídú àràbà tọ́ba tọ́ba wà níbi àyè tọ́ba wà níbi tọ́ba níbi ojú ọba ti sùn lọ à ẹ̀gbọ́n náà ọba èèyàn mélòó ló sì wà lọ́mọ ká kọ̀ọ̀pì àti àwọn tí ọ̀nà ajá àwọn tí mo kọ́ sí báyìí tí mo wà lọ́pọ̀ tí mo rórí mo ṣe sùn lọ́dún tó ọ̀nà fẹ́lẹ̀ mo tún gbójú padà lọ́pọ̀ sí mi èmi ìlú rẹ̀ ní láyé yọ bí ìgbà tó mi ń wọ́ lọ nígbà orí nìkan lọ́mọ rí àtàtọ́ mú fún o lè rí pé lágbájá lè táwọn lòdì ọkàn máa rú mi ó sì máa kójú kọ́lá wọn lọ́sẹ̀ lọ bí o bí ìgbà tó mi ń wọ́ lọ bẹ́ẹ̀ ló ṣe lọ ọlọ́kọ́ sàmì wa o àpèjúwe àlè ọlọ́ọ̀bá àlejò ọlọ́sọ yìí pé ká ná òun jàrá àtòun nǹkanṣe amẹ́ni yẹn wà á dàgbé bíi tata tó kọrọ ẹgbẹ́tẹ́ táwọn atúmọ̀lẹ̀ lẹ́gbẹ̀rẹ́ mọ̀tẹ́rì iná ilá dáì wọ́n mọ ayé asásá lọ́sọ̀dọ̀ olùgbègbè nínú àmàláyíká yẹ̀kú dole káàbì yẹ̀kú dole káàbì ìwúna àbáyọ ọ̀nà àṣẹ. àwọn káàbì náà wọ́n sọ pé ọdún yìí ìgbèrò á ah, ìgbèrò tó lọ kọ́nà kó lọ ra àjọ náà. yàwó dì í kìí ṣe inú ṣúrátù bá tí àlẹ́gbẹ́ lọ́lọ́run ti fi yàwó dì í ọlọ́run tó kè láàyè mí náà ní yàwó dì a ti kà síwájú nínú ẹ̀ ní ṣúrátù Mudaththir forty eight tàbátà á rí pé nínú ọ̀tọ́ka ni ẹ̀sán nítọ́ àtijọ́ òwúra ọlọ́ni kullu nafsin bima kasabat rahina illa ashabal yamin fi jannati yatasaalun 'anil mujrimin ma salakakum fi saqar قالوا لم نكن من المصلين ولم نكن نطعم وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين ألا لكل نفس بما كسبت رهينة gbogbo ẹ̀mí pátá inú gbogbo ni ọjọ́ ẹ̀ta gbogbo fún iṣẹ́ tó ẹ̀mí rẹ yóò gba ìsinmi tó bá ṣe ilà àṣà àbàdíyẹ́mí ṣùgbọ́n àwọn tí ẹ bá jẹ́ èèyàn ọwọ́ ìyẹn ni àwọn tí wọ́n fọwọ́ ń gba kákàdá ọlọ́rẹ̀ kìlẹ̀ àmà àwọn yẹn kí dáná ti ìyàtọ̀sà alúgbó inú ọgbà àjẹrà wọn wà wọn wà á máa béèrè á ní ìdókìlẹ̀ ní ìgbàlóyìn mọ́kọ̀ àwọn ọ̀daràn ọjọ́ sílé ayé àwọn dàá ọlọ́ọ̀kọ́ wá fúnra wọn wọ́n máa gbé náà sálàkà tó ń gbé sọ̀kọ́ kí ló àwọn ìwọ̀n ní náà sábọ̀ kọlu àwọn ọba fèsì lábúlẹ́kùn mi náà ni mo sọ lé wọ́n náà wò sínú ẹtí kí n mi o nínú gbogbo sẹ́ ìwọ̀n ìgbà wọn irun tàbí tàbí ìmọ̀lọ́gbọ̀n ìgbà dé ìlú tó fi bèrè rẹ̀ tí mọ́lọ́dọ́ kan bá ti kú nínú ìgbésí ayé yẹn kò sábà nínú ọ̀rọ̀ ìyàtọ̀ tí ń bí. ó là kọ́kọ́ ọṣẹ́ tí wọ́n kọ́kọ́ sí lálẹ́ kìí àmà nígbà tí tọ̀ ní ìgbà ti kú. àwọn èèyàn yẹn wọ́n ní tọ́pà táwọn fi wọ́n náà ni pé láwọn náà tó gbéra kò sọ lé a sì ń lọ ẹtí kírun. ìyẹn ni pé àwọn kò ẹtí wọ́n sọ pé á ah, lágbájá yìí ẹtí máa kírun ni. kò gbé ẹgbẹ́ ó lè jẹ́ kó kí wọn ó gbé bá gidi ó gbé bá fáwọn. wà láwọn náà tó tẹ̀lé wọn lè fi sí bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ abẹ́rẹ́ yẹn ti máa ń ká lákàlú jẹ àwọn adágún náà ni pé ló ṣe kọjá lọ táwọn èèyàn kò rí wọn máa ṣiṣẹ́ ṣètọ́ sí ìtàjẹ lọ ṣètọ́ sí ìtàjẹ lọ ẹni mi sọ pé. àwọn yẹn náà gbẹ ẹgbẹ dàda àwọn lórí pension wọn yẹ kó lówó ìjọba dáadáa bá lórí owó ni bó pension láìláì sọ́sọ́ ń lọ́tọ́ ju ọmọ tára rẹ̀ àwọn olùbá tó gbẹ. ìdálé ìtura ìlà ìtura àwọn àbùsùn ẹ̀rọ ìdá ìlà àròkè kàròkè ọmọ yọ sọ tí ọ̀dà tí ọ̀dọ́ sí arọ àbùtẹ́gùnà gbọ́ bá jẹ́ kí ọlọ́run sọ̀rọ̀ kò sí tọ́fẹ́ bà tí ò rí bà kò sí tọ́fẹ́ bà lọ́wọ́ rẹ̀ òkú yọ́bàjọ́ rẹ̀ lójú yọ́ gbàgbé ike ọlọ́pọ̀sẹ̀ dá àwọn èèyàn kan náà tí wọ́n mọ̀ rí nǹkan ìbá ntọ́lọ́ sì ṣe fún wa kì í ṣe mímọ̀ sí rẹ kì í ṣe kúrò ikú rẹ lọ́pọ̀ lójú tẹgbẹ́ lọ kì í ṣe wàhálà rẹ lọ́pọ̀ lójú tẹgbẹ́ lọ kìí ṣe pé ọpọlọ rẹ lọ́pọ̀ ẹlòmí ò ní dúdú tiẹ̀ tó tọ́ lọ́pọlọ tó dúdú tiẹ̀ lọ tí ò sì wúlò lórí lọ tí ò sì ní kòtò ní. ọ̀la ni wọ́n tún máa sọ pé wá kún náà náà fún owó tó máa ń sọ ìpè a máa wà pẹ̀lú àwọn tí wọ́n ń tàkùrọ̀ sọ́jọ́ bí ẹ bá ti bá wọn ti ń sọ̀rọ̀ báwọn tẹ̀ fádà rárá ní gbàgbà yìí ní sọ̀rọ̀ ọ̀gá ti di ọlọ́sìn mẹ́ta ó tó sọ̀rọ̀ la ó tó sọ̀rọ̀ ọ̀gá náà àlọ́dà ọ̀gá sí àgbẹ̀. àgbẹ̀ yóò fi ká Quran àjọpọ̀ fi yẹn náfìlà ayé tuntun tó yẹ kó fi ṣèbáàdà lọ́wọ́ ní ìgbésẹ̀ ẹgbẹ́ náà báyìí lọ́ bí ẹ lọ. torí ẹ̀ lọ́jọ́ kò sí bí ẹ̀yẹ́ ṣe lè gbé wá sẹ́rímọ́nì gánà ìmọ̀gbà wo ní ìdílé gbà ẹ wà á tẹ̀lé kó kalẹ̀ látàárọ̀ ẹ̀ nígbà tẹ́kùn ní wákàtí méjì mẹ́ta mẹ́rin márùn mẹ́fà nítorí kéde kílẹ̀ ìsẹ́lá aṣẹ ní mọ́ni ilé ayé iná tọ́jú bá kàn wá kọjá bẹ́ẹ̀ ọlọ́dà kò sàánú wa. obìnrin náà kò lè bàjẹ́ lálùbà ní lórí bá àwọn oníkẹ́ náà ṣe ń dé àwọn òun lọ́la òun fún wa mọ́bìnrin gbà ọ́ lọ́fẹ́ nílẹ̀ lọ́ọ́ ló sì kú mẹ́. obìnrin wà ní sílẹ̀ sí bá ṣe gbà lẹ́mú ikú ṣe ẹ́ sì ń tẹ́ bàtà ń fún ara yín tó ń tẹ́ gbèjà yín. wákùnà nàfó ọgbọ̀n àlẹ́fà ilé wọn làwọn kan máa ń tàbúrò ọ̀ṣọ́gbọ̀n ọ̀rọ̀ wá ti wá àwọn fàáfù ní. wákùnà nùkà dìbò yàwó mi dé láti wá àwọn ìyàwó mi dé ìlú ẹ̀sán wákò náà ló ka gbèrú mi di wọn làwọn ń pe ọjọ́ ẹ̀sìn àwọn máa ń pè rọ àwọn òṣìṣẹ́tọ̀ àwọn ọlọ́run fún ẹ máa ń kínú pẹ̀lú sincerity ọlọ́run fún lẹ́sìn rẹ̀ àwọn ọmọ irun sí àríwí làwọn ń kí báwọn sí ń gbọ́ wọn sáláṣí àwọn tó ń ṣèlè jìnnà nínú ilé hátà àtà ànàbìyẹ tí kò fi wá bá wa àlìyẹ̀bí làwọn dájú kó sì máa jẹ́ kú. wà á gbójú rọ̀ bàtà náà sí náà bá rẹ̀ àtà ayé àti àlìyẹ̀bí tí kò bu àdìbọ̀ ikú ni ikú ẹ̀ẹ́dẹ̀kan ẹ̀ẹ́dẹ̀kan ní ọkọ̀ sílẹ̀ pé ikú ni ìṣúọ́rẹ́sì ìtọ́jájú ètò ìtọ́jájú wọ́n fẹ́ mi ní ẹkú wọ́n ní gbogbo nǹkan yóò dé ẹ̀kọ́ òun òdìgbò ọ̀dà òun òun ló bá ara tó wáyé ọ̀dà yìí ṣùgbọ́n òun ó ní lọ́dájú bẹ́ẹ̀ ni àgbẹ̀ ẹ̀kọ́ ìgbẹ́nu àwọn tọ́kọ́ mi ní physics ojútọ̀ pé rárá onira ẹgbẹ́ ẹ̀ bá bí mi kò sí ojú mo máa ń olóògbé sí ohun èlò tó lọ́wọ́ bí ìlú mọ́ orí ìsàbájọ́ ìsìnkálẹ̀ ìdè ìjọ lálàbọ̀ gbọ́dọ̀ ṣáájú ẹnu ẹnu àwọn oṣù ìtọ́nù adúgbà ní máa ń tọ́ mi nígbà tó bá ilẹ̀ bá ká wọn bí àwọn olóṣèlú apc lóde ṣe pdp lóde ṣe ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún lóde áfíríkà nìkan lóde ṣe tó ẹ̀ kí ni ẹ̀sìn èwo láti wọn ti kéde rẹ̀ láti gba àtìbẹ̀rẹ̀ òṣèlú 1960 èwo lọ́wọ́ àríṣe fún gbogbo wọn tọ́wọ́ ajẹ́ pé ti 2019 wọ́n wà tẹ́tẹ̀ wà àríṣe ẹjẹ́ àṣífáìlì wọn láti 1960 táàdì bẹ̀rẹ̀ òṣèlú táàdì lágbó lábẹ́ àwọn ìjọba tẹ̀ èwo lórí ṣe táàpì òkè ẹgbẹ́ tiẹ̀ ọmọ wàá rí ṣe láti kíní o àìlú ẹgbẹ́ ọmọ ló já bọ́ síbi tá a bọ́ sí tọ́wá jẹ́ pé two thousand nineteen ìní wọ́n ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ ṣíṣe rẹ̀ wọ́n wá sí wọ two thousand twenty three bọ́ọ̀lù ìgbùgbọ́ àyẹ̀wò àyẹ̀wò bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn tí ń bi tí ń bá ẹjú òmìnira àkàyè sọ náà gbọ́ ọ̀pọ̀lọpọ̀ èyí tó kọ́ jùlọ àwọn èyí tó tọ́ lé mẹ́rin kò sí kò sí olólórí tí wọ́n tó ronú dáadáa wọ́n tó jáde wọ́n tó lọ dìbò wọ́n tó lọ dìbò fún ẹ náà lọ́lọ́kọ́ sàánú ọ̀pọ̀lọpọ̀ wá sí o ẹ̀ka burúkú ni ẹ̀ka ní gbọ̀bọ̀ wá dáhùn fún ẹ̀ka wọ́n tó àwọn ṣe sọ́rí àmìsíkà pléètì nǹkan báyìí lọ́fà nínú ah! olóṣèlú kan bẹ̀ kọ́míṣẹ́nà ládùúgbò ládùúgbò ẹ̀ẹ́dọ̀dá wa tẹ̀ ọ̀dọ́ ọlọ́pàá tọ́lá àtàlà ẹ̀sìn ìdarí bàtẹ gbogbo ọgbẹ́ ẹ̀sìn ti rò bẹ́ẹ̀ wọlé ó ní kò sí tọ́jọ́ ó ní kò sí tọ́jọ́ ó sì ń ba analysis wa nígbà wà wọlé tán tí ó tó ti ń bélé ìṣe ó tó ń calculate pé àwọn àwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀ ṣe sọ láì náà ní òní náà ẹ̀yin olóṣèlú ìkàyé wa ẹ̀ wọlé ẹ̀ wọlé náà ni ẹ̀ tí ò ní ní kò kankan bíbí ọgọ́rùn-ún lọ òun náà wọlé bí ọwọlé rẹ̀ ojú ọ̀nà tó yẹ kápọ̀ àtọ̀ káwo ẹni tó gbogbo láàrin àwùjọ wa káwa tìwájú aburú tó bá ṣe àwa láti àyè yéṣu òun ní ọ̀nà yẹn ìgbà náà ni lóòrò tó ńgbà bá ti tóbi eh, local government eh, eh, representative tá a tún ọ̀dọ̀lẹ́lẹ́ adútì odi áwùsì stéètì adútì odigbe gọ́ọ̀nà adútì ó tún di áwùsì ayásọ̀rọ̀ àṣẹ́bì adútì ó tún di pírẹ́sẹ̀ntì ó tún di bí a ti ń tì bọ̀ táàsì ti sọ̀rọ̀ àrẹ̀ ìgbà náà ni ló tó lójú jù sáwọn ọ̀pọ̀lọpọ̀ arígbépa arígbépa tí àti wọ́n dódódó tí a kẹwàá gbogbo láwọ̀ àti bàtà àríṣẹ́ ẹ̀wà já lọ bu òṣèlú yìí ẹ̀wà ní àwọn ìwà owó tó kù ṣe ń wọ́n ti fẹ́ tó ṣe nígbà tí yóò ti dúró lókùn tó ń fọ́ tẹ̀lé ẹnjẹ ọfọ gan sọsà máa la yìí kátó wá fẹ kíkú téèyàn àyè wà ó kú yìí kọ ego wọn ṣiṣẹ́ wọn ṣiṣẹ́ tọpọ wọn ṣiṣẹ́ tọpọ ṣùgbọ́n wàhálà ti ń bẹ ńlẹ̀ ọkọjà kámá sírìọsì àìsírìọsì ni wọn wà á dé kíṣẹ wọn ọjọ́ bí jẹun tọ́ba yẹ pa síríọ̀sì ni iṣẹ́ ọmọ yọ ẹ bá wó yẹ pé yóò bá kú náà rí nílé ilé aláwọ̀ òye ìyá ọgbọ́dọ̀ jẹ́ ọwọ́ adúgbò wa wọnú bóyá ọ̀sẹ̀ ní ilẹ̀ ọlọ́wọ́ agbára àdéjẹ́ ti síwájú àdéjọ́ náà kọ́kọ́ lọ́rùn wá síṣẹ́ lọ ṣé tí kálukú wọn jẹ kí wọn tó dójú òṣèlú ṣé mi ò sí ni tó lọ di gómìnà ó lè sì bí lè di kọmíṣánná tí wọ́n jẹ tí wọ́n jẹ tí wọ́n ti kú ti wà pẹ̀lú wọn ṣùgbọ́n èyí tí wọ́n ò ní wò ní ná tí wọ́n èkú ló kù jẹ́ tó fẹ́ wálẹ̀ àbí láǹfààní ẹ̀ owó tó wá ní kọjá àbí yóò lé lọ́dọ̀ yóò àbáyé ọ̀dọ́ rẹ̀ ti ń bẹ̀ ilé ní ẹ̀kọ́ rẹpẹtẹ kalẹ̀ tọ́yẹ kó bí ọmọ ọlọ́run méjì ọlọ́run méjì ọ̀gẹ̀ta sọ́wọ́n ní ní one thousand láti kó fún gbogbo ẹ̀ kò ní pé yọ̀ wẹ́rẹ́ pé ìjọba ti dára rẹ̀ àwọn bá ní ìgbà wọn lọ́wọ́ ìyàwó yìí bí a ti wá tọ́jú lọ rẹpẹtẹ nù ní tí wọn yìí sọ àtọ́nà tó sàdúrà ọ. wọ́n sọ yìí pé wọ́n kò ní ẹnìkan tí mo bí ọmọ ìdí àwọn àti ọdún ẹ̀sán lọ́ọ́ ni àtà àtà ẹ̀yẹ̀dì ti wù wá dé fáwọn àtàwọn bá rò wọ́n ìṣàbà àti ìṣàbẹ̀rẹ̀ ọlọ́ọ̀bá nìkan láti gbogbo ẹ tí bá sì pẹ̀ pátápátá kò sí kankan ní òkú ọ̀dọ́ ẹ̀bẹ̀ yẹn láti ṣe iṣẹ́ aláàbà àlà tó ti gbọ́ ọjọ́ ti lọ tó àwọn àgbẹ̀ níbi ó pẹ́lẹ́ ẹ̀ẹ́dógún lọ́la pẹ̀lú òkú ọlọ́run bàbá àgbẹ̀kọ́ tó ń wò fún ọ àti ibi tí mo ń gbé àtàwátà ń bọ́ ọlọ́run tó jẹ́ balẹ̀ tó wọlá ìyá wọn ọlọ́run tó jẹ́ balẹ̀ ìyá wọn àgbà àbó òsì pẹ́ bá tó ló ń lọ tọ́ọ̀ bá lùkọ́ نعم اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا شر ما قضيت فإنك تقضي بالحق ولا يقضى عليك إنه اللهم ربنا من جميع الذنوب والخطايا ونتوب إليك اللهم